kọ́ríntì kínní orí kọkànlá. ẹ máa ṣe àfarawé mi àní gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé Kristi. ǹjẹ́ ará mo yìn yín tí ẹ̀yin rántí mi nínú ohun gbogbo tí ẹ̀yin ti di ẹ̀kọ́ wọn ni mo ṣinṣin àní gẹ́gẹ́ bí mo ti fi wọ́n lé yín lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé. Kristi ni orí olúkúlùkù ọkùnrin orí obìnrin sì ni ọkọ rẹ̀ àti orí Kristi sì ni Ọlọ́run olúkúlùkù ọkùnrin tí ń gbàdúrà tàbí tí ń sọtẹ́lẹ̀ tí ó bo orí rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ ṣùgbọ́n olúkúlùkù obìnrin tí ń gbàdúrà tàbí tí ń sọtẹ́lẹ̀ lé àìbo orí rẹ̀ ó ṣe aláìbọ̀wọ̀ fún orí rẹ̀ nítorí ọ̀kan náà ni pẹ̀lú ẹni tí ó fárí nítorí bí obìnrin kò bá bo orí ẹ jẹ́ kí ó rẹ́ irun rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun ìtìjú ni fún obìnrin láti rẹ́ irun tàbí láti fárí rẹ̀ jẹ́ kí ó bo orí nítorí nítòótọ́ kò yẹ kí ọkùnrin kí ó bo rẹ̀ níwọ̀n bí òun ti jẹ́ àwòrán àti ògo Ọlọ́run ṣùgbọ́n obìnrin ní í ṣe ògo ọkùnrin nítorí ọkùnrin kò ti ara obìnrin wá ṣùgbọ́n obìnrin ni ó ti ara ọkùnrin wá bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin torí obìnrin ṣùgbọ́n a dá obìnrin torí ọkùnrin nítorí èyí ni ó fi yẹ fún obìnrin láti ní àmì àṣẹ ní orí rẹ̀ nítorí àwọn áńgẹ́lì ṣùgbọ́n ọkùnrin kò lè ṣe láìsí obìnrin bẹ́ẹ̀ ni obìnrin kò lè ṣe láìsí ọkùnrin nínú Olúwa nítorí gẹ́gẹ́ bí obìnrin ti ti ara ọkùnrin wá bẹ́ẹ̀ ni ọkùnrin ti pasẹ̀ obìnrin wá pẹ̀lú ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni ohun gbogbo ti wá ẹ gbàárò láàrin ẹ̀yin tìkára yín ó wàá tọ́ kí obìnrin kí ó máa gbàdúrà sí Ọlọ́run láì borí àní ẹ̀dá tìkára rẹ̀ kò wá kọ́ yín pé bí ọkùnrin bá ní irun gígùn àbùkù ni fún un ṣùgbọ́n bí obìnrin bá ní irun gígùn ògo ni ó jẹ́ fún un nítorí tí a fi irun rẹ̀ fún un fún ìbòrí ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá dàbí ẹni tí ó fẹ́ràn ìyàn jíjà àwa kò ní irú àṣà bẹ́ẹ̀ tàbí àwọn ìjọ Ọlọ́run ṣùgbọ́n ní ti àṣẹ tí mo ń fún yín yìí èmi kò yìn yín pé ẹ ń péjọ kì í ṣe fún rere ṣùgbọ́n fún búburú. nítorí lọ́nà ìkíní mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ ìyapa ń bẹ láàrin yín mo sì gbà á gbọ́ ní apá kan nítorí pé kò lè ṣe kí ó má sí àdámọ̀ pẹ̀lú láàrin yín kí àwọn tí ó dájú láàrin yín bá lè fara nítorí náà nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà kì í ṣe láti jẹ oúnjẹ olúwa nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀ ebi a sì máa pa ẹnìkan ọtí a sì máa pa ẹnìkejì kí n la ẹ̀yin kò ní ilé níbi tí ẹ ó máa jẹ tí ẹ ó sì máa mu tàbí ẹ̀yin ń gan ìjọ Ọlọ́run ẹ̀yin sì ń dojú ti àwọn tí kò ní kí ni èmi ò wí fún yín èmi ò ha yìn yín nínú èyí èmi kò yìn yín nítorí pé lọ́wọ́ olúwa ni èmi ti gba èyí tí mo sì ti fi fún yín pé jésù olúwa ní òru ọjọ́ náà tí a fi í hàn ó mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì wí pé gbà jẹ èyí ni ara mi tí a bù fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ ó wí pé ago yìí ni májẹ̀mú titun nínú ẹ̀jẹ̀ mi nígbàkúùgbà tí ẹ̀yin bá ń mu ún ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúùgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí tí ẹ̀yin bá sì ń mu ago yìí ẹ̀yìn ń kéde ikú olúwa títí yóò fi dé. nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mú aago olúwa láì yẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ olúwa. ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà kí ó sì mú nínú aago náà nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ. tí ó bá sì ń mu láì mọ ara olúwa yàtọ̀ ó ó sì ń mu ẹ̀bi fún ara rẹ̀ nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú ń ṣe di aláìlera àti olókùnrùn tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa a kì yóò dá wa lẹ́jọ́ ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́ láti ọwọ́ olúwa lè ń nà wá kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun ẹ máa dúró de ara yín bí ebi bá ń pa ẹnikẹ́ni kí ó jẹun ní ilé kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi ìyókù ni èmi ó sì tò lẹ́sẹẹsẹ nígbà tí mo bá dé.